aláròye máa wí o. Ali Ibrahim Ali Ibrahim nineteen eighty three ọmọ ìgbọ̀kọ́fì ọmọ bíbí ìgbọ̀kọ́fì ni mí. ìgbọ̀gọ́fì. ìgbọ̀kọ́fì mẹkáníìkì ni mo kọ́ ọmọ ọ̀kadà ni mo ń ṣe ń sìn ọjọ́ ọ̀dọ̀ ni mo wà Ogun State ọmọ mi kékeré tí ó máa ń wá sí ọ̀dọ̀ mi òun ló fà á ní nǹkan tó fà á tí mo fi dé báyìí ni pé mo máa ń bá a ní àjọṣepọ̀ ọtí tí mo mu ló kọ̀sẹ̀ lọ́jọ́ yẹn alẹ́ ni mo lọ bí iṣẹ́ mo padà dé lálẹ́ mo fi bá wọn lé àwọn ti sùn sílé mo jí ni. o nìkan ló dá sùn sí yàrá tó wà. òun àtàbúrò ẹ̀. ọmọ ọdún mélòó làbúrò ẹ̀. tí wọ́n lọ bá ọmọ ọdún méje rọ̀díátù ọmọdún mẹ́wàá. ọmọdún mélòó ní sìn báyìí. méjìlá ìgbà yẹn ni nǹkan ẹ̀ ṣẹlẹ̀ òye mi náà gbogbo àwọn àárín yẹn bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà tí ọtí máa dá lójú mi tilẹ̀ fi máa mọ́ mo ṣáà rí i pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣá so kò tiẹ̀ yé mi kíní yẹn ṣá tó bá ṣe ń wá àfi bí ká sọ pé bí àṣàṣì ló máa ń jọ lójú mi so tí n bá wá ṣe tán màá wá bẹ̀rẹ̀ sí dáadáa mi lẹ́bi pé kí lélẹ̀ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó ṣẹlẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹta tó ṣẹlẹ̀ gbẹ̀yìn ní kódà ní ọjọ́ yẹn òun fúnra ẹ̀ ló wá sùn sí mi lórí ṣùgbọ́n tí ọmọ bá sùn sórí bàbá kì í ṣe pé nípa pé kó bá a lò pọ̀ ni bẹ̀tì bí kinní yẹn ṣàṣìṣẹlẹ̀ nìyẹn sà. bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ yẹn lọ sà ẹlẹ́ẹ̀kejì yẹn mi ò tiẹ̀ rántí nǹkan tó fa lẹ́lẹ́ẹ̀kejì yẹn mi ò dẹ́ẹ̀ rántí ẹlẹ́ẹ̀kejì yẹn ṣá a ti fira wálẹ̀ mo fẹ́ ní two thousand and ten mo fi sílẹ̀ ní two thousand and sixteen pẹ̀lú sixteen ṣá ṣìnà ló ń ṣe kiri mo dẹ̀ bá wí kò gbọ́ jẹ́ mo ṣe fi sílẹ̀ iṣu ní iṣẹ́ ayé ni ayé ló ń tì mí kò sí àtọ̀ bẹ̀bẹ̀ tí ayé ló ń ṣe mí àṣàṣì ló ń ṣe mí àṣàṣì ni torí gbogbo ohun tó rí ìṣẹ̀lẹ̀ mo ní ọmọbìnrin tó ti di sísí tó pọ̀ lọ́dọ̀ mi tó jọmọ mi bíbí inú mi tirẹ̀ ò dẹ̀ ṣẹlẹ̀ àá ìyàwó àkọ́kọ́ fẹ̀mí wà òun ló jẹ́ kejì mo ti fẹ́ òun ní two thousand and four ó wà nílé ọ̀dọ̀ mi. ẹ ṣì yí ó sì wà pẹ̀lú yín dì bẹ́ẹ̀ ni àwọn ọmọ yẹn dẹ̀ wà pẹ̀lú yín náà. bẹ́ẹ̀ni ó bí ọmọ mẹ́fà fún mi abẹ ọkùnrin mẹ́rin obìnrin méjì mi ò bẹ́ẹ̀ nìkankan sùn nínú gbogbo àwọn ọmọ yẹn ah ọmọ kékeré lọmọ tí mo bá sùn yìí tí mo bá sùn yìí tẹ ah ọmọ tí ò sí bóyá pé kò sí nǹkan tí mo sọ bá pé mo fẹ́ ìwúrí ló jẹ́ fún mi pé bóyá pé kinní kan but èṣù ni èṣù ni because kì í ṣe pé wù mí láti ọkàn wa láti ṣe irú nǹkan tó jọ bẹ́ẹ̀ ojú máa ń tì mí gan gidi àyà mi dẹ̀ ń já pẹ̀lú àwọn nǹkan yẹn pé a kí ló ń ṣe mí ṣùgbọ́n tí n bá ti ṣe nǹkan yẹn mi ò kò yé mi kò yé mi kò yé mi ó dàbí bí éèdì bí àṣàsí ló jẹ́ fún mi kò kò ọjọ́ yẹn kò lé kò ju ọjọ́ kejì ọjọ́ kẹta síra wọn náà lọ kì í ṣe pé bóyá pé bóyá ọjọ́ yẹn bóyá ọ̀sẹ̀ kan síra wọn. ẹlẹ́kẹta ń kọ́ ó tó gbà wọ́n. kò ju ọ̀sẹ̀ kan náà ni nínú àsìkò tó ń wá yẹn náà ní kíní yẹn ṣẹlẹ̀. àsìkò tí kíní yẹn ṣẹlẹ̀ yẹn bo ni ìyàwó yín wà tó jẹ́ ìyàlẹ́. ìyàlẹ́ kò sí ibi tí mo máa ń já ọjà sí ibẹ̀ ni òun wà ó lé àwọn ọmọ yẹn máa wá fi ń sùn pẹ̀lú mi tí mi ò bá ti lọ síbi iṣẹ́ ìgbà yẹn ni mò ń ṣiṣẹ́ fàyàwọ́ tí mò ń kó rẹ̀ sí láti bọ́dà wá sí ọ̀dọ̀ wa bí yàrá tí mo gbà mo ní mattress kan bẹ́ẹ̀ tó yẹ pé nígbà míì tí iṣẹ́ ò bá wò lọ ibẹ̀ máa ń síbẹ̀ làwọn ọmọ yẹn wá ń sùn sí. ilé tí mo kọ́ ni ìyàwó mi ń gbé ajọ́ ń gbé náà ni tíṣẹ́ bá ti wà ní mo ilé tí mo gbà yẹn ó wà lẹ́yìn ilé baba Israel létí junction ó súnmọ́ junction ó súnmọ́ bíṣẹ́ mo gbà bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni lọ́jọ́ dọ̀nà ń bẹ́ẹ̀ òun ò gbé bẹ́ẹ̀ ilé tí mò ń gbé ni òun gbé ilé tí mo kọ́ lòun gbé òun ò gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fi ń já ọjà sí ni wọ́n ń já ọjà síbẹ̀ ni. mélòó náà ọmọ yín ló wá ń gbé pẹ̀lú yín gẹ́gẹ́ ọmọ tí ẹni tó lọ yìí ọmọ ìyàwó kékeré tó lọ yìí àwọn ló máa ń wá sí ọ̀dọ̀ mi ah láìláà mi ò rí gbèsè kankan gbé mi ò mọ bá a ṣe ń lọ ilé aláwo mọ bá a ṣe ń lọ oníṣègùn mi ò rí gbèsè kankan gbé mi ò sì kódà mo kàn sábà ń gbàdúrà ní pé wọ́lọ́run irú ogun wo ló jà mí torí ogun ni torí kò sí nǹkan kan kò ṣe bóyá pé ọmọ tó yá bàbá pé bá pé ah nígbà tí àwọn ọmọ yẹn wá sí ọmọ mo ti rí má ìyàwó kékeré again ẹ̀yẹn jẹ́ ìyàwó kẹta àwọn ọmọ yẹn wá sí sí ọ̀dọ̀ ẹ̀ nígbà tó mo fẹ́ ṣe némi ọmọ yẹn wọn làwọn wá kí ọmọ mi ti fẹ́ lọ kú wọn bet nígbà tí wọ́n kí wọn tí wọ́n wá tán wá kí wọn tán wá fi ṣe tínémì kọjá mo ṣàdá wọn padà sílé ọjọ́ kejì ni wọ́n wá pè pé ara ọmọ yẹn ò yá pé nǹkan kan bá ń ṣe ọmọ yẹn àwọn ọlọ́pàá dẹ̀rìn fáìtì mo dẹ̀ lọ síbẹ̀ mi ò dẹ̀ rí ìlówó lọ́wọ́. ọlọ́pàá tẹ̀sán bẹ́ẹ̀ ni so mi ò dẹ̀ rí ìlú lọ́wọ́ mo sáà gbé lọ sí hospital wọ́n á try wọ́n ní reflection ni so wọ́n ní kí n lọ mú thirty thousand naira wá mi ò rówó fi sílẹ̀ mo sáà fi three thousand mo wá padà fi machine lẹ̀ ká padà wọ́n lọ wá eight thousand kún àbí owó wọn jẹ́ eight thousand naira tí mo kó kalẹ̀ lọ́jọ́ yẹn so wọ́n ní kò tó ṣiṣẹ́ mo sáà ní kàn jọ kàn ṣiṣẹ́ fún so mo sáà fi ń wá owó títí mi fi wá rí owó rárá wọ́n tún wá padà lọ sí hospital lọ́mọ yẹn wá ń ṣe ṣàlà wọn á dìtẹ̀ pé hospital general hospital nílàró tí wọ́n lọ wọn wá rí i pé ọmọ yẹn pé wọ́n bá alájọṣepọ̀ ni wọ́n ní ìyá ìyá ẹ̀ ló sọ fún pé nǹkan báyìí ń ṣe pé wọ́n ní pé ara ń dùn pé ẹ̀jẹ̀ ń jáde lójú ara ẹ̀ so mo á fi láfi gbé lọ́n sọ pé freshan ni tí mo ti bá aláṣepọ̀ nísìnyí ó ti lé lọ́dún méjì sígbà tá a wà ẹ́ sà kì í ṣe pé ìgbà tí ìyá ọmọ yẹn wá padà lọ tó lọ ṣe àyẹ̀wò ní ìlàrò lọ́wọ́ á bí ọmọ yẹn lọ sọ pé wọ́n bá a láṣepọ̀ ni ọmọ yẹn sọ pé dáàdì tòun ló súnmọ́ òun so tó fa gbọgbọgbọ nìyẹn sá kò yé mi ọlọ́run ọba mi kan ló yé adájọ́ ṣíjú àánú wò mí kì í ṣe pé mo rí mọ́mọ́ ṣe é.